ọjọ́ ọ̀la wọn jẹ́ tó mm. mo àwọn òbí kan jọ kó má ti torí pé ọmọ kan ló wà lọ́wọ́ àwọn kó má ti torí ẹ̀ máa dààmú àwọn ọmọ wọn máa bá tiwọn lọ kó má pe ogun ayérayé lẹ̀ mm. fún ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn. Mm ìmọ̀ràn ti tèmi láàárọ̀ yìí nìyẹn. ẹ ṣeun yẹyẹ múlẹ́rọ ẹ ṣeun ní ẹkú àdúró tí omo orílẹ̀ àfiṣe ti ní ẹkú fẹ́ ọlọ́run á pẹ̀lú gbogbo wa ẹ ṣe gan ni ẹkú ètò i love you all ẹ ṣe gan ni o. àwa náà ló fẹ́ ọdún bẹ́ẹ̀ ti fẹ́ wa lọ. ronke mi nkan. hello. ẹ kọ́ sà. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ó kọ orúkọ mi ni abdulwaziz fadlan láti amúlòkó. láti amúlòkó à ń gbọ́ yín sà. mo rí ní àfiṣèpè ètò tẹ mọ́ yìí. ó jẹ́ ṣé ẹ fẹ́ ojú kan ẹ̀ pa ojú kan ẹ̀ rè é. <laughs> so nǹkan tí èmi rí sọ ní àárín yẹn mm. my own little experience mm. èmi yẹn kò wà òkè rárá mo máa ń ro. ewo ni wà òkè. <laughs> láti ṣe ojúkan ẹ̀pà ojúkan èrè. ṣé lọ́kùnrin àbí lóbìnrin. tọkùnrin gan ló le jù ọkùnrin ò gbọdọ̀ sóbìnrin tó jẹ́ ojúkan ẹ̀pà ojúkan èrè. Hmm, lọ́nà wo sà. orí ó lágbára díẹ̀ èmi ti rí ìdílé tó yẹ pé kì í ṣe pé ta sọdún ojúkan ẹ̀pà ojúkan èrè tí pàdé mi yẹn fẹ́ wọ́n kọ̀yìn ọmọ ẹ̀gbọ́n sí i hmm. tó pé ìyàwó máa mú aṣọ báyìí ọ̀dà fámìlì ẹ̀ ló lọ dúró fún a month two months. yàrá adé. ah ó lágbára dé sàrúgbó. ẹ mọ̀ pé wọn lọ́mọ míì tí ẹ̀ ń wò lójú ń bẹ̀. àṣọ ó nìkan náà ni. níbi gan ní skul gan mo rí ìyá tó ẹ pé tó wá lu tíjà ọmọ. wẹ́ẹ̀dọ̀ torí pé dojú kan ẹ̀pà ojú kan rere nígbà tá a wà ní skul. Hmm. so ọ̀rọ̀ yẹn ọkùnrin tó bá máa ṣe irú ẹ̀ o hmm, gbọ́dọ̀. ẹ sà lẹ́yìn ṣe wàyẹ ẹ lè fẹ́ ojú kẹfà ojú kẹrẹ. èrè èrè ni o kì í ṣe o. ọmọ ọmọ mi gan mi lè gbàdúrà rẹ̀. Ah. ẹ̀yin ò ní fẹ́ ojú kan ẹ̀pà ojú eh, kan yìí. ẹ máa wá gbọ́ o máa wá gbọ́ o ah. eh, máa wá gbọ́ o ẹ̀yin bọ̀dá nítorí eh, bẹ́ẹ̀ ńgbà tí yèyé múlẹ́rọ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní kí à ń sọ̀rọ̀ pé káfá gbòfégún ẹ pé ẹ pé oh, oh, èmi mo ní nǹkan mi kì í ṣe bí ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè nìkan ńlò bí tí ń fogun èmi mo nìkan mi ja ìyàwó ọmọ tàbí ọkọ ọmọ o ẹ̀ka ẹ̀kọ́ kọjá mọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni àìmọye òbí n ló ti pàṣẹ mi mo ní mi dá ìrìn àjò ọmọ ẹ̀rú dọ̀la. bẹ́ẹ̀ ni mhm. bẹ́ẹ̀ ni àwọn gbà bọ àwọn òbí yẹn náà kó dé àṣìṣe lé lórí nǹkan tó ní nílá wà ní ẹ ṣe gan ni adúpẹ́. bóyá ká sáré wo àwọn àtẹ̀jíṣẹ́ lọ́lọ́kanjọ̀kan kó tó di wípé a padà sí ojú òpó ọlákúnlé mákindé wọ́n ní kì í ṣe ń tó rọrùn o wọ́n ní pàápàá kó jẹ́ wípé ọkùnrin ló bá fẹ́ obìnrin tó jẹ́ ojú kan ẹ̀ pa ojú kan rèé tó tún wáá jẹ́ láti ìdílé olówó wọn ni hmm, hmm, hmm, Ọlákúnlé Mákindé nù lórí Facebook. ẹ káàárọ̀ o ojú kan ẹ̀ pa ojú kan rèé tàbí ọkùnrin kan obìnrin kan láàrin ọmọ wàhálà ni sọtúgbọ̀n tán tó ń wì mọ́ gbọ́ o àlàyé tán tó ṣeré o wọ́n ní ojú kan ẹ̀ pa ojú kan rèé tàbí kọjá wípé bóyá láàrin ọmọ márùn obìnrin kan ṣoṣo ló wà ń bẹ̀ tàbí kọjá pé láàrin ọmọ márùn-ún ọkùnrin kan ṣoṣo wà ń bẹ̀ níyẹn náà léwu arábìnrin Àjàyí láti Ọ̀ṣọ́ Sàmì Adigun Adéwùmí Adétóyè ṣe lórí Facebook wọ́n ní ẹ káàárọ̀ o worldwide Alhaji àti mọ̀mí JP wọ́n ní níta wọn o wọ́n ní àwọn ọ̀bọ ságooru rẹ̀ rí wọ́n ní àyàfi àwọn tí wọ́n bá wọrú bàtà yẹn sẹ́sẹ̀ nìkan ni wọ́n lè sọ wọ́n ní àmọ́ ká mọ̀ parọ́ tanra wa jẹ <laughs> wọ́n ní níta gbé wá láàárọ̀ wọ́n ló deep gan o mhm. wọ́n nítorí pé ọlọ́run nìkan ló lè ràn ẹni tọ́lọ́run bá ti kádàrà pé kó wà nírúfẹ́ ipò bẹ́ẹ̀ wọn lọ́lọ́run nìkan ló lè ràn wọ́n lọ́wọ́ mhm. wọn kí wàá pa àṣẹ wọn àwa náà kẹ́yìn náà àwa náà kí babs mhm. aleb náà fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ facebook náà ti kọ́ ṣọwọ́ o wọ́n ní hmm, wọ́n ló léwu o wọ́n ní ẹni tó bá mọ̀ pé òun ò lẹ́mìí ẹ̀ rárá kọ́ mọ̀ wulẹ̀ tẹ́rí sí i láti lọ́ọ́ fẹ́ ojú kẹ́ẹ̀pà ojúkan èrè. Rachel Àjọkẹ́ Ọlálẹ́yẹ wọ́n ní ojúkan ẹ̀pà ojúkan èrè wọ́n ní ó dìbò gan o wọn lọ́lọ́run a máa ràn yín lọ́wọ́ olóòtú. tó òkè lọ́lá káàdé láti Jámánì àwọn náà kí wa àwọn ìpè àkú ètò. Hmm, hmm. mo rí mẹ́sẹ̀gì kan bí olúwa John Olúwafẹ́mi wọ́n ní àwọn nìkan ní lọ́wọ́ bàbá àwọn wọ́n ní àwọn sì ń gbádùn ìgbéyàwó tàwọn wọ́n ní kódà ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn wọ́n ní gbogbo àwọn jọ ń gbé papọ̀ nígbé àlàáfíà ni. Kodà, láti Indianapolis Olúwafẹ́mi kọ́ nìyẹn. Hmm, eh, láti Indianapolis ó eh, eh. ní wọ́n ti fi yún sọ́wọ́. tó Adigun Adéwùmí Adétóyè ṣe wọ́n kí wa wọ́n kí aláìní ó ti ka hmm. ah, ọ̀dà. ojú kẹpà ojú kẹrin olóòtú wàláì ah, mọ̀ bọ́ wàláì ọ̀ǹda dikin fakoli ah, ok wọ́n ní wàhálà ni wàhálà ni ìdòwú peter láti Ogun State. dikin fakoli jọ náà ní ojú kẹpà ojú kẹrin wọ́n ló dìp gan-an wọ́n ní àwọn mọ̀lẹ́bí àwọn òbí wọ́n ní wọ́n di pé wọ́n di wọ́n gba sẹ́rìn ọkọ̀ ìgbéyàwó yẹn mọ́ wọn lọ́wọ́ ni. ká padà sójú òpó hello. hello ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. ẹ kò jùmọ̀ o. ojúmọ́ ni o balógun olúgbénga ẹ sì àlùbáríkà lọ́pọ̀ oríire o orí dúró kórè. ẹ kú ètò ẹ. àwa nù. ọrùn akíntayọ. ẹ mà ṣeun mo wà ń bẹ̀ dáadáa àlàáfíà ni i like you i love you i like ah, you i like you i don't love you. Mm. <laughs> Uh, thank you. àti lọ́ọ̀fù àti láìkì. ó sọ orí tútí orí pa lórí ètò láàárọ̀ ìbáyìí ọkọ eh, tèmi àmúyangàn orí tèmi orí gidi ni kì í sori oh, kì í sori ẹja ọ̀nà sẹ̀kẹ̀ndẹ̀rì owó fún mi lórí. Eh? orí ló gbé kárí o ò gbórí èkú bẹ́ẹ̀. ẹrù rí ọkọ yẹn lẹ́fọ̀ọ́ ńlọrọ̀ kó sí abẹ́ kòkó abẹ́ àmọ̀ ńlọrọ̀ kó sí tí ọmọ bí mo sì. àyẹ̀rọ òtútù mà omi máa ṣe tó yé bá ti rìn owó yẹn ó ti bàjẹ́ nìyẹn. ẹ̀dá ìsìnkú lọ́lẹ̀ ìsìnkú lọ́lẹ̀ fowópamọ́. kò tí ẹ lè bàjẹ́ ó lójú irú omi tí máa bowó jẹ́ ah. omi àmúwé bowó jẹ́. mo jọ náà kọ́ láàárọ̀ èyí ẹ̀yìn ọ̀rẹ́ ọkọ mi ẹ̀yẹ kẹ́yìn náà dá sí tó wà lẹ́yìn. kò tí wàhálà kẹrí bàbá tí wọ́n sọ̀rọ̀ láti kó tọ́nu yẹn hmm wọ́n ti sọ wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ tán ni. ẹ sáwò. kẹrí àárí pé ọ̀pọ̀lọpọ̀ ilé mi wọ́n máa ní à bóyá bàbá ó ń bọ́mọ ẹ̀ lájọṣepọ̀ mm. lọ́mọ ẹ̀ ṣe ń kú lọ ló ṣe ń kú bọ̀ kò kì í ṣe bẹ́ẹ̀ nítorí tó jẹ́ òun nìkan nínú ilé yẹn tó ń tó ń tó ń múnú wọn dùn wọn ní fẹ́ kó lọ so ìṣòro ìṣòro ni fún ọkùnrin kó lọ fẹ́ẹ́ ojú kan ẹ̀pà obìnrin nídìílé kan. ẹ sójú kan ẹ̀pà ojú kẹrin obìnrin ọ̀wà nílọ́kọ mọ́ ni. ẹ yóò lọ́kọ ẹ náà ni mo lọ pé wọ́n ti sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe wá rí yìí àwọn òbí wa àbí àwa òbí la máa bẹ̀ tá a bá bẹ̀ àwọn òbí wa lórí ọ̀rọ̀ yìí nítorí pé mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé òun nìkan lọkùnrin láàrin àwọn ẹ̀gbẹ́ hmm. hmm. ìgbà táwọn òbí ẹ̀dẹ́ ti mọ̀ pé gbogbo wọn ó lọlé ọkọ ni hmm. wọ́n tètè fẹ́ yàwó fún ní kékeré tó bó ṣe ń bímọ wọ́n ń gbọmọ lọ́wọ́ ẹ̀ wọn àti ìjẹ́ kó parí skul gan tó ti gba gbogbo ọmọ lọ́wọ́ ẹ̀ tó bí wọ́n ṣe sọ ẹ ká lámòjú kúrò tó bá ti bí ọmọ ẹ ká yọ̀ọ̀dà ẹ̀ fún àwọn ọkọ àbí fún ìyàwó ẹ̀ tó ṣùgbọ́n tá a bá sọ pé ká má bá yí ọmọ wa jẹ́ torí pa nífẹ̀ẹ́ tó bá ti lọ ilé ọkọ ó lọ lọ nìyẹn hmm. tó bá sì ti fẹ́ yàwó ó máa lọ náà nìyẹn ká má gba àsìkò púpọ̀ ẹ káwọn míì náà dá sétò. ọ̀dà ẹ ṣeun balógun olúgbẹ̀ngà ààrẹ amúlùdóńkà fata gbogbo jamani. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló káwọn ṣe lálàfin bọ̀ òun ló dáa jùlọ abilékọ olúwakẹ́mi rájímọ́mí ẹ̀niọ̀lá ní Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní lóòótọ́ àti lódodo wọ́n ló ní í ṣe pẹ̀lú irú àná téèyàn bá ní wọ́n ní èèyàn ò bá ní owó kó ah, ah. ní sẹ̀kẹ̀ dùgbẹ̀ gan mhm. wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ká gbé egun eléegun wọ́n níbi táwọn lè bá wa fi kọ́nu ah, mosquetra láti orílẹ̀-èdè Germany àwọn náà ń kàn sí wa wọ́n ní àkú ètò ètò rẹ o ẹ̀ṣẹ̀ wọn àdúpẹ́. ẹ̀yin tí ẹ̀ ń pè sórí nọ́mbà wa ẹ mọ́ pè sórí nọ́mbà tiwa ojúpò tó jẹ́ ti ìkànnì fresh fm. ojúpò tó yẹ ẹ bá wọlé sílé iṣẹ́ ni kẹ́ ẹ pè sí. Mm, àwọn nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè sí kásáré dojú ọjà pàápàá bá bá lọ tá a bá padà dé àwọn àtẹ̀jíṣẹ́ tẹ́ ẹ ti fi sọwọ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa a lè ka yún ta a sì mọ kà síta náà lórí facebook mm. bákan náà a lórí ọ̀fẹ́ láti máa ṣe lálàfin bọ̀ a mọ̀ dé ojú òpó a mọ̀ gba ìpè yẹn wọlé lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ kásáré dojú ọjà pápápá ẹ̀kú kalẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Charles! Yes, mommy? Go and bring two sachets of hypo bleach for me. Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can not see any germs here. <laughs> they are so tiny you can't see them, but they are there. And that is why I trust only Hyperbleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hyperbleach. Hey, Dad. Abika, who is this? Dad, meet T-Body. T-Body, meet my dad. Uh, I'll be back. Could I sit down, young man? What do you do? Uh, I'm into... Female anatomy, Abi? No, sir. Fitness and uh, wellness. Uh. What are your plans for my daughter? Uh, sir, I'm just her. Dad, T is my instructor. Trust issues can make you suspect anything. But when it comes to calls, Airtel Smart Talk puts your mind at ease. So free your mind. Enjoy a flat rate of 11 kobo per second to call networks. Plus, 7 naira access fee on first call of the day. Dial star 315 hash to join. Uh, instructor, Abi, oh yeah, show me your license. Dad! Airtel, the smartphone oh. network. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ojú Olúwa ló lè tó. àtẹ̀jíṣẹ́ kan wà bí ó dìpù gan hmm, kódà ìjìnlẹ̀ Yorùbá ni wọ́n fi kọ́ Ahmed Ali Balógun wọ́n ní ẹ̀kú ètò wọ́n ní ṣe rí irú àwọn ojú kan ẹ̀pà yẹn hmm. wọ́n ní ìmọ̀ obìnrin ni o tàbí ọkùnrin wọ́n ní àkọ́kọ́ ni wípé ẹ̀kọ́ lé kì í pé sí wọn lára wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni wípé opportunity ló jẹ́ fún obìnrin tí ó bá fẹ́ ọkùnrin wọn wọ́n ní tí ó bá mọ̀wé rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹ̀wọ̀n ló jẹ́ fún ọkùnrin tí ìbá àfẹ́ obìnrin wọn wọ́n nítorí wípé kò sí gbogbo nǹkan tí irú obìnrin yẹn tó lè ṣe nílé ọkọ yẹn wọ́n ní <laughs> tí kò ní padà jẹ̀bi wọ́n ní àwọn òbí yẹn ọ̀dà a ti ka eléyìí tó jù náà ń bẹ wọ́n ní kí ọlọ́run kó yàn fún gbogbo wa àmín ọ̀gbẹ́ni ahmed alibalógun àtẹ̀jíṣẹ́ wọn mú kàyé. wọ́n kan náà fi àtẹ̀jíṣẹ́ sọ wọ́n ní amọ̀dà kọ àwọn ẹ lójú ìkànnì ti Facebook ni wọ́n ní àwọn rírìírí irú ẹ̀ tó jẹ́ bí ẹni tó súnmọ́ àwọn pẹ́kípẹ́kí tọ́lọ́rẹ̀ fẹ́ ọmọbìnrin kan ṣoṣo táwọn òbí ẹ̀ bí níyàwó wọ́n ní báwọn ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní arábìnrin yẹn ó ti kó àwọn ọmọ méjì tó bí fún ọkùnrin yìí ó ti kó wọn lọ́ọ̀dọ̀ òbí ẹ̀ tó sì jẹ́ pé wọn àti àwọn òbí ẹ̀ náà jọ ń gbé pẹ̀lú àwọn ọmọ yẹn wọ́n ní ọkọ wa ti wá wà ní àdáwà super. mẹ́sẹ̀gì kan lélẹ̀ wọ́n ní Oyèdèjì Ọláyínká Mercy wọ́n ní kódà mummies vaporite gan wọ́n ní biggest problem ni wọ́n láwọn ní irúfẹ́ ìṣòro lọ́dọ̀ tàwọn náà mm-hmm. síbẹ̀síbẹ̀ òre ló pé ó já sọ pé wọ́n ní aburú tó tó láyé wọ́n ní kò sí wọ́n ní wọ́n á máa gba ọmọ ẹ̀ wọ́n á máa gba ìyàwó tó jẹ́ ọmọ wọn wọ́n á ní agbáyàwó ah, mm, mm. eh, wọ́n ní eh, wọ́n wà ní jẹ́ kí ó dé ọ̀dọ̀ ìyàwó àtọmọ rẹ̀ mọ́ mm. wọ́n lè yí burú jù. Eh. Hmm tó. ká padà sójú òpó. hello. hello ẹ káàárọ̀. ẹ bá káàárọ̀. ẹ káàárọ̀. shabbat shalom. shalom o mandela rèé o. ẹ káàárọ̀. mandela jerusalem. ẹ káàárọ̀. ẹ lẹ́sà o ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ ọmọ lójú tèmi náà mi rí nǹkan tó lè lọ sí ní àmọ́ tèmi rẹ̀ nígbà tí àmọ́ ti lè dáhùn àgbà tí ń dùn pẹ̀lú yàrá olóòrùn ojú kan àtà ojú kẹrẹ kẹrẹ ti máa tọ́jú fámílì yẹn ìyẹn wọ́n ṣe ń wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọmọ wọn èèyàn fi mọ̀ bí ẹni tẹ́yàn lè rọ irú ọ̀dà tẹ́yàn lè tẹ́yàn tẹ́yàn lè lọ ibi tí mo fi wọ ọ̀rọ̀ yẹn. Hmm. tọ́ o dà ẹ ṣeun. hello. ẹgbẹ́ tó ojúmọ́ ni o. àtúntí àná akúfù ọ̀fẹ́. Hmm. ó kọ yín àti bẹ́ẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ní ìṣọ̀lá ló ń pè látàwẹ́. tó ọ̀rọ̀ bá wa dá sí o. ṣé ẹ rí lórí ti ẹrú mm. kọ́kọ́ kò ṣe ojúkẹ ẹ̀fà ojúkẹ èrè ká kọ́kọ́ mọ̀ sí ẹni tí ó bá lọ fẹ́ ọmọ tó bá jẹ́ ọmọ abẹ́ ẹ̀yà mm. lóbìnrin ìṣòro pátápátá gbáà ni mm. wọ́n ti mú orí ọkọ yẹn wọ́n ti ti abẹ́ àwa ní àkọsán ládùúgbò báwọn tó dàbí ẹni wípé tó wọ́n àwọn ọmọbìnrin yẹn wọ́n sì kúrò nílé ọkọ wọn láti àárọ̀ báyìí ilé bàbá wọn àti wọn ni wọ́n lọ jókòó sí kí ẹ̀jẹ̀ mọ̀ wípé tó a ní làákà ìdúrà wa lọ hmm. àwọn ìyá àti bàbá yẹn kan àyẹ́là káì gbogbo àwọn nǹkan tó bá dàbí ẹni pé tó o ojú wọn bá tó ojú àwọn ọmọ wọn ìtótó ìdí òtó ni wọn mọ̀ọ́mọ́ ọjọ́ wájú ní bàbá àyà wọn. débi wípé èèyàn èrè gbádùn wọn látàárọ̀ sílẹ̀ ó ń bẹ lára irú àwa yìí pẹ̀lú àwọn ọmọ wa kan ìgbà ọjọ́ tó yọ yéjúfù ní kẹ̀gá yóò bá wa kó wọn yọ. àmín. àwa tó ń sọ wípé kẹ́ni tó wà lọ fẹ́ ojúbẹ̀ ẹ̀fà ojúbẹ̀ èrè jẹ́ ẹni. Hmm. Ah, lọ́kùnrin ó lè dùn púpọ̀ èèyàn onígbàdùn ìyàwó yẹn tó lè dùn ok tó bá jẹ́ ọkùnrin tó wá fẹ́ ojú kẹpa ojú kẹrin lóbìnrin. ẹ èmi ń bá ní ìyàwó yẹn hmm. ẹ èmi ọmọ èmi kan tó dàbí ẹni pé tó ọkọ rẹ̀ ó nìkan ènìyàn rẹ̀ àti bàbá rẹ̀ bí èmi mọ báwo ni mo ṣe ń tìsí rẹ̀ mo ti mú ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tèmi kò ní problem lọ́dọ̀ tèmi o. Hmm bẹ́ẹ̀ ni kò ní problem ọmọ mi gẹ́gẹ́ ọmọ mi gẹ́gẹ́ nígbà tí yóò fi gbé ọmọ mi ó ní òun nìkan ni ìyá òun àti bàbá òun ló bí mo ní kò ní tó fẹ́ mi pẹ̀lú yẹn lẹ́yìn wípé tí ọmọ mi bá lọ sí ṣọ́ọ̀bù tó bá ń bọ̀ yóò yàgbé wa ilé tó wà àtọkọ rẹ tí ẹ ń gbà ní wọn jùlọ ń gbé tèmi tí ń tó fẹ́ ilé pẹ̀lú àti àti wọn lẹ́yìn wípé tí wọn fẹ́ ìyá àlàáfíà ìmẹ̀ǹtẹ́ni ojú ẹ̀gbẹ́ lógún bàbá ká tó máa yọ̀ǹda yín sà ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ ojúkan ẹ̀pà ojúkan rẹ̀ níyàwó. kò sí ìmọ̀ràn tó tẹ́ ká lè tọ́wọ́ ìjẹ́kọ̀ọ́ sí pẹ̀lú wọ́n ní ìlú ara ìdèjì àtàsílẹ̀ ní àwọn tó bá ti jẹ́ àmẹ́kànnà hmm. àmẹ́kànnà ilé wàhálà hmm. àmẹ́kànnà ilé wàhálà wọ́n ti pọ̀ lọ́gbà ń kíá. Hmm. ó ti jẹ́ nu wa. ó dà ẹ ṣeun sà ẹ ṣe àdópẹ́. hello. Ah. hello ẹ máa káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. Ah, ọlọ́run ni ò kádàrà wọn lò. hello. ẹ káàárọ̀ o. bí a kẹ́ ẹ tún wa tẹ̀ láago hmm, ojú òpó yẹn ò já geere. máa ṣeré máa ṣeré. hello ẹ káàárọ̀ hello. hello. hello. hello. ẹ káàárọ̀. làwa kazeem olóhùn obìnrin ni láti ringo. ẹ dá sí. ẹ fi ṣe pépè. ẹ lálàkọ̀kọ́ ọkùnrin tó bá lọ fẹ́ ojúpẹ̀ pa ojúpẹ̀ rèé á ojúlé olórogún lọ o. ẹ ṣáà wò ó ojúlé olórogún lọ. ẹ jẹ́ wò ó. nítorí wípé àwọn òbí olójúpẹ̀ pa ojúpẹ̀ rèé yẹn wọ́n ti ríra wọn gẹ́gẹ́ bíi ọ̀kan ṣoṣo pẹ̀lú ọkọ àtìyàwó wọn hmm. so irú ọmọ ẹni bẹ́ẹ̀ bá lọ fẹ́ ọkọ tàbí ìyàwó àwọn believe pé àwọn gangan làwọn lọlé ọkọ. Hmm. Hmm. so gbogbo àti tó bá pé kì í sọmọ ló lọlé ọkọ ọmọ nìkan ò dá lọ. ọmọ nìkan ò dá lọ so yẹn ní agbára pé tó bá lọ fẹ́ olójú kan ojú kan báyẹn. nítorí tí ìkọ̀kọ̀ bá ti ọmọ yẹn pẹ́rẹ́ ẹ mọ́mì kọ̀kọ̀ báyìí máa bọ̀ ní dáàdì ah, ah. kọ̀kọ̀ báyìí máa bọ̀ ní tàbí tó bá jẹ́ tó lówó bí bàbá tó pe ìṣèṣọ lálàkọ́kọ́ wọn á ní kó máa ṣe ilé wọn. ẹ jọ kí ni èrè tí wọ́n fẹ́ rí níbi kí ọ̀sán àti àwọn máa gbé nílé kí àwọn òbí ìyàwó kọ́ hmm. irú ọkọ bẹ́ẹ̀ inú bondage ló wà. ọ̀hún hmm. hmm. yẹn di bíkọ̀ tó ju ilé olórogún lọ ròókò tó ṣe ni. ròókò tó ṣe ni o. ọjọ́ àlẹ́ ẹ̀ṣẹ̀hún olóhùn obìnrin orí ẹ̀ṣẹ̀yìn wá ni pé olójú kẹ̀pà olójú kẹrẹ̀ lóbìnrin. ntẹ́mi sáàmù ni pé olójú kẹ̀pà ojú kẹrẹ̀ lóbìnrin yóò sá padà lọ́kọ. yóò rè lé ọkọ. ọkùnrin náà sì yóò sá padà níyàwó. ṣé gbogbo òbí náà ni ọwọ́ àjọ olójú kẹ̀pà olójú kẹrẹ̀ lóbìnrin ṣé wàá máa wù àti ẹ̀ ń wù wọ́n ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n láti mú wá sórí ètò ìrí wọ́n mú wá wọ́n mú ràn wá létí hmm. wọ́n nígbà tí ìyá ìyàwó wọ́n ní tó mú nǹkan lọ́mọkùnrin ọkọ ọmọ rẹ̀ pamọ́ wọ́n ní tó jẹ́ kí ayé ọ̀fẹ́ sú wọn. Hmm. òótọ́ ni òótọ́ ni. ìkànnù Ògúnwùyí Babátúndé wọ́n yóò máa bá yín ṣe é wọ́n ní ẹ̀ ò ní ṣiṣẹ́ ọgbọ́n àti ìmọ̀ yín yóò máa pọ̀ sí i àmì ẹ ṣé gan ni adúpẹ́ ọlátúnjí tóyìn ọ̀pẹyẹmí wọ́n ní nǹkan tó léwu ni ò torí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọbìnrin kan ṣoṣo ni uh, ọ̀dà. ok wọ́n ní ọmọbìnrin kan ṣoṣo ni àwọn ní wọ́n láwọn sì ní ọmọkùnrin mẹ́rin mhm. ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ ọmọ obìnrin mi. Mm -hmm wọ́n ní yóò fẹ́ èmi náà mọ́ o. Ah, talanta wí kọ́. <laughs> láti hope road alákíá nìbàdàn. talanta wọn wí náà kọ́ yìí. Ah, ṣé n dá ọkọ wọn síta. Ah, n gbà wípé wọ́n fowó kọ́ wọn sí. orí facebook ni ẹ ti kó kọ́ wọn eh, pamọ́ ń bẹ̀. Eh, ọlátúnjí tóyìn ọpẹyẹmí àwọn ni wọ́n kọ àtẹ̀wọ́sẹ́ yẹn. wọ́n ní ọkùnrin mélòó làwọn ní. wọ́n ní obìnrin kan ṣoṣo làwọn ní wọ́n sì ní ọkùnrin mẹ́rin wọ́n ní ṣùgbọ́n èèyàn tí ó bá fẹ́ ọmọ àwọn obìnrin yóò fẹ́ àwọn ọmọ. Eh, ṣé náà ni ọ̀wá ní di ní tá a ń hmm. gbé yẹ̀wò láàárọ̀ yìí olùrọ́pò olùrọ́pò fàròyé ìyá amúlérò wọn làwọn ògbúrò yín lẹ́kìtì wọn ní kí ló ń ṣẹlẹ̀ ẹ kú ètò ọ̀dà ọláyínká clement. àwa lẹ́kìtì bóyá ẹ̀ bá wa pàdé ni. ẹ kọ kọ́mẹ̀ntì yìí bí náà ọláyínká clement ẹ jẹ́ ká mọ ntẹ̀ bá fẹ́ sọ bẹ́ẹ̀ bá kọ́ ń bí àkàṣetà. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ kàrọ̀rà ta kété ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyé àsílẹ̀ ká má torí agbọ́tẹ́kù wípé yẹ. ó náà là ń sọ ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tó bá ti lẹ́rìí kò tún ní rọ́nà mọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ jẹ́sẹ̀ ti wà ń bẹ̀. ẹ káàárọ̀. ó kọ yín àti bíbẹ́ tí ń bá a sọ. adé ló ń sọ̀rọ̀ òkè ni mo ti ń sọ̀rọ̀ ìlú òkè ni mo ti ń sọ̀rọ̀ bọ̀ẹ́jì àti ibi mo ti ń sọ̀rọ̀ sílẹ̀ nǹkan dáa tó yẹ kí gbogbo àwọn òbí wa kí wọ́n fẹ́tí sí i. kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé nígbà míì afẹ́fẹ́ ojú kẹrẹ pa ojú kẹrẹ ó ní í ṣe pẹ̀lẹ́bí sókè òwe ti yẹn hmm. ẹbí gangan gangan lọ́jẹ́ most important thing ní àgbẹ̀dọ̀ focus mi lórí nítorí mo sọ yìí ní tó wà lára tàwa ni sókè òwe ti yẹn báyìí. bó o lo ṣe dára yín sẹ́yìn fẹ́ ojú kẹrẹ pa ojú ni tí mo fẹ́ sọ ni pé ọkọ tó jẹ́ ń tọ́ fẹ́ tí mo ń sọ pé wà lára wa yìí. sẹ́mà mm-hmm. èèyàn omi bá wà ó mọ̀ pé òun nìkan ni wọ́n bí ẹ̀ understand òun náà fẹ́ wò pé ọyẹ tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ kan lè ṣe bẹ́ẹ̀ fún mi. ṣùgbọ́n nígbà táwọn òbí rẹ̀ ọba ti fi rú ọwọ́ bẹ́ẹ̀ mu yóò máa rí èyí tó wọn ọ̀lẹ́ nìkan kan hmm. tóun bá sọ pé òun ṣe bó ṣe ju òun lọ kò síbi lọ hmm. ẹ̀ understand tí mo sọ. Hmm yóò sì mọ̀ pé gbogbo ní gbogbo ìlẹ́jẹ̀ tó wọlé kò ń ṣe ọ̀sẹ̀ níbo ìjọ ṣáìbìlẹ̀ ní òun mm-hmm. yóò rí pé sọ yé pé òbí gangan àtàwọn ẹbí ìní pátá sọ̀rọ̀ nígbà míì gan ìyá tó bímọ yóò bẹ̀ wò pé à bóun náà ṣe ṣe pé à ó lè pẹ̀lú òun bí ṣùgbọ́n àwọn tó ní lẹ́yìn bí àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò sórí ẹni pè mm. sá ọ wà nítorí pọ́mọ kan ló bí ọ wà nítorí pọ́mọ kan ló bí ọ̀fẹ́ báyẹn ọmọ mm. pé ń tọ́ bá ti ṣe fọ́mọ yìí ní ìsìn ìyẹn ọmọ bá lọ sí láéláé mm. alihamdulilayi lọ́la pé àwọn òbí rẹ̀ wọn fààyè lẹ́gbàá mm-hmm. ah, ó ti nílé ọkọ̀ jókòó sí báyìí tó ní ìbá ah. ti kúrò bọ́n ó ti jókòó báyìí àwọn fààyè lẹ́gbàá ó láti pé fún òun léèyàn kan àfọlọ́hún mm. tó ń bá sẹ́wọ́n dáradára kò síbi tó ń fẹ́ dé sí. ó ti mọ̀ pọ́kọ̀ òun bàbá òun náà lẹ́gbọ́n òun. ọwọ́ wà ń gbégbé ayọ̀ ń gbégbé dùn ní ìwé tí ń fà inú ẹbí ń fàdúrà ránṣẹ́ sáwọn òbí rẹ̀ lọ́wọ́ àbáyé ọlọ́run mọ̀ báyìí àwọn òbí rẹ̀ jẹ́ tí àwọn òbí wa ní kẹ́ ẹ ah. bí á bẹ̀ tí wọ́n mọ̀ sí torí pẹ́yọ kan la bí ọ̀jẹ́ ẹni ó mẹ́ta tó gbóbi kan kọ́ mọ̀ sí torí pójóbi kan àti torí pé táwọn wà ní ìyálọ́mọ wù kíní kan ẹ má jìyà àti torí ẹ̀ ká fi tún ayé ọmọ ṣe láwọn mm, mm, mm, ìpàtẹ́bá ayé ọmọ ọlọ́run ọkàn ọdún wọn ti tọ̀. àmín àmín àmín ẹ̀pọ̀ iṣẹ́ gan ni sà. Hmm. text message kan wà níbí àbí kí n sọ pé àtẹ̀jíṣẹ́ lórí facebook ẹni yẹn ní kí n má dárúkọ àwọn hmm. ṣùgbọ́n wọ́n àwọn èèyàn tán bá wà lórí facebook nìkan ló ṣeé ṣe kan lórí ọ̀fẹ́ láti rí wọn wọ́n ní yàtọ̀ sí ojú kan ẹ̀pà ojú kan èrè lọ́kùnrin lọ́kùnrin náà fẹ́ kọ ṣùgbọ́n obìnrin náà kọ síbẹ̀ wọ́n ní wàhálà ńlá gbáà ó ní láti fẹ́ obìnrin ní ìyàwó tí ó jẹ́ pé àbígbẹ̀yìn nínú ilé ni wọ́n ní àwọn gan bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ní wàhálà táwọn ń dojú kọ. wọ́n fẹ́ last born. wọ́n fẹ́ last born. lóyún níyàwó. níyàwó. and hmm. wọ́n ní wàhálà táwọn ń dojú kọ ni wọ́n ní ká jọ ká mọ̀ dáa kọ àwọn eh, ọ̀rọ̀ túnú. n kò wá jẹ́ last born ṣóò nìkan lóbìnrin ló bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ńkọ́. ọ̀rọ̀ túnú. Ah, eh, eh. Hmm. hello. hello. hello hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ orúkọ mi ni mr adeleke johnson láti ìbàdàn. láti ìbàdàn. bẹ́ẹ̀ni ẹ gbé wá láàárọ̀ ọ̀rọ̀ tó wúwo ni èmi hmm. mo wà láàrin rẹ̀ nínú àwọn tó lọ́ọ́ ṣe fún mi obìnrin kan mo ní ó bẹ̀ ti lọ́kọ̀ọ́ mi ò lè sọ pé mi rí pé ẹyọ kan tó wà yẹn kí wàá máa fi lákẹ́bàjẹ́ hmm. mo fi àpẹ̀tì ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mi mo lè fi ẹ́lẹ̀ kí wọ́n máa gbé ìgbé àlàáfíà hmm. níwáyé ọkùnrin tó wá tó láàfin tó wá fẹ́ fẹ́ ọmọbìnrin kan àwọn òbí rẹ̀ òun nìkan ni wọ́n bí ètò hmm. mo fẹ́ sọ fún yín ni pé bó ṣe ń gírágùrẹ́tì báyìí ilé iṣẹ́ kan tó ń ní kéyìn dáadáa nàìjíríà ni wọ́n wọ́ kẹ̀sì èmi lè lè tó wọlé yẹn ó lò ká wọn sáré gbé káàkiri bì. Hmm. now wọn nítorí òun pẹ̀lú ọmọ mi ní fásitì wọn ti pàdé so wọn sọ fún ọmọ yẹn pé ṣé o bí ìpò ọmọ yẹn so ọmọ yẹn ní odò wọn ló fara ìbòdò tí wọn fẹ́ ṣe ẹ̀hún òdòdó ọmọ wọn òdòdó káwá àtìkù ni mo ti gbọ́ àdúrà ni mo gbà dáadáa tó jẹ́ pé afáfẹ́ ọgbọ́n àgbà tó gbọ́ àgbà tó mo fi ní kọ́mọ yẹn ọmọ ẹ yọ̀ǹda rẹ̀ pé kọ́mọ bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni ẹ máa ti gbé pẹ̀lú àwọn ọba yóò pé ìyá rẹ̀ mọ́. ẹ ẹ sà ẹnìkan kọ mẹ́sẹ̀gì kan bí wọ́n ní even àwọn gan ọmọbìnrin kan làwọn bí mi ò fẹ́ dárúkọ wọn síta ni wọ́n ní definitely ẹni tó bá máa fẹ́ ọmọ àwọn wọ́n lọ gbọ́dọ̀ fẹ́ àwọn náà pẹ̀lú ẹ̀ ni. ọmọbìnrin kan ní ẹbí láàrin àwọn ọkùnrin tó kù. kẹrí kì í jẹ́ kó ní bàbá tó sọ̀rọ̀ bọ́dí language náà ti mọ̀. Hmm ibi bọ́dí lágbè lẹ́ẹ̀tì mọ̀ pé ọgbọ́n tí wọ́n mú wá kò sí ọgbẹ́ tí ó bá fi kọ́ bá tí ẹ rí láàrin bíi oṣù mẹ́rin tí ó gbọ̀dọ̀ wọn mi yàrá ọ̀sáré ti máréjì mi tí o débi lè wọ́n ti ní àná plan fún hmm. ọmọ yẹn ọ̀dọ̀ wọn wọn lọmọ yẹn lè gbé ọ̀dọ̀ wọn lọmọ yẹn gbé ah. gbé so ṣé ọmọ mi wà máa lọ fún àwọn. wọn ò ẹ mọ̀ pé ojú kẹrin pa ojú kẹrin. àtẹ̀bàjẹ́ hmm. àtẹ̀rẹ́bẹ̀. n hmm. tí wọ́n sì fi kẹ́ mọ́ bẹ́ẹ̀ ń gbági ẹ ṣe gan o. ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ sà. ọgbọ́n yóò lè gbé wàkó ní ìgbọ́ àmì àmì àmì ẹ̀ pọ̀ ẹni wọ́n ní ẹ káàárọ̀ sà wọ́n ní lọ́dọ̀ tèmi o nǹkan tó léwu gan tó pọ̀ ni o kí ọkùnrin fẹ́ ìdílé bá yẹn tí wọ́n bá ní ojú kan ẹ̀pà ojú kan rè wọ́n ní nítorí wípé mm-hmm. bèbè ẹ̀wọ̀n ni ọkùnrin náà ló ti máa ń ah. sábà rìn nítorí wípé ó léwu púpọ̀ mm, tí wọ́n kọnu. hello. hello. hello ẹ̀lú sà. yes ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà ẹ kú ètò. ètò rẹ o kọ yín bò lẹ́tí ń dá sí. ọ̀làdìgbé jẹ́ ààrẹ mú láti ọlọ́run ṣògo. ó yẹ dá sí. mo fẹ́ dá sí ń bẹ̀rẹ̀ o ní wípé ṣé rí kọ́kọ́ náà ṣàánú ni. àmín. àdúrà rẹ kí ẹ máa fi ran anybody lọ́wọ́ lórí nǹkan ẹ̀. lẹ́yìn nǹkan tó fẹ́ náà ló fẹ́ gbà ní pé ìwúlò kan kó má jẹ́ ẹyọ kan ló bí hmm. lóbìnrin kó jáde kan ẹ̀ gan-an problem máa wà bẹ́ẹ̀ gan kọjá bitcoin nìkan ni ó kè sí mo fẹ́ fi ọ̀rọ̀ kan ṣàkàwé sà ìní gangan bí mo ṣe wà yìí mo fẹ́ pè yín gan ní last week yẹn pé kí n fi ẹ̀fẹ̀jọ́ ẹ̀sùn ìdúpé tó ń dùn mí dé ìyàwó tèmi gangan tí mo fẹ́ ok táìmù léyà yẹn ó kàn lówó fẹ́ lọ kí mọ́mí òun lásán so ìgbà tó pè mí lálẹ́ tí mo ní báwo ni ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi ibi Eh, almost mẹ́ta almost mẹ́ta ló pọ́n lẹ́yìn lọ síbẹ̀ tó kó ìlé kò má sọ nǹkan fún dání fọ́ ọmọ ogun má sọ nǹkan dání fún ọfẹ́ sùn bẹ̀. Hmm. ọjọ́ kejì iṣẹ́ tí ń bọ̀ ah, ọjọ́ ẹ̀dẹ́rì ọjọ́ ọjọ́ tọ̀sẹ̀ ń bọ̀ kó di monday kóhun tó wá o ọlọ́run monday yẹn ló tó dé. ọwọ́ àṣẹ lè dé ọjọ́ bíi mélòó. pòsíṣàn wo sì níyàwó yìí ń wà ní ọmọ ọjọ́ mẹ́rin kò ní. ẹ láyọ̀tọ̀ tọ́sídẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ mọ́mí ètò àìkú òun lọ ó wá kó wùbá mi kó ọ̀dà tí òun lòun padà lọ hmm. ọ̀dọ̀ àtẹ̀ láti lọ́jọ́ mẹ́rin yẹn. àyìn tó jọ aṣọ wo ni wà ń wọ̀ fọmọ aṣọ àwọn ẹ̀gbọ́n rẹ tán. mo wá bínú mọ́ ìlú sáà dùgbẹ́ àwọn tí ó ní ìfẹ́ wà láwọ ìfẹ́ wà láwọ àtàwọn àna ìrìn kankan. ẹ sà ṣe ojú kẹpà ojú kẹrẹ níyàwó yìí. àbí pòsíṣàn wo ló wà ní àwọn ọmọ náà. obìnrin obìnrin mẹ́rin mọ́mí ẹ̀bí ọkùnrin kan. èso nìkan gan lóbìnrin but òun ni last born wọ́n mi ẹ̀ láìkẹ́ ẹ̀ náà. àwọn fẹ́ máa lo dáwùlà ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rẹ̀. so ó wá di ó wá tún di ẹ̀yìn ìgbà yẹn bí ọjọ́ karùn-ún ọjọ́ yẹn gbé. ọba tó dirù. ó sọ pé òun fẹ́ lọ kí mọ́mí òun o mo ní àkókò sọ pé mi ìbáwọn jọ yẹn kí tó lọ́dọ̀ àti mo ni mo ti gbọ́ ó tún di ìrọ̀lẹ́ ọjọ́ yẹn mo lójú ó máa fẹ́ ẹ̀rọ ètè máa bọ ìrẹ̀kọ̀jọ́ tí wọ́n ibà yóò lóun ti gbọ́ nǹkan tí màá tún padà jọ ní nǹkan bíi seven ẹ wò ó mọ ikóhùn tó dọ̀la o. ẹ ṣà ẹ ṣà ṣe é sì káre ẹ ṣà ẹ ṣà ṣe é káre lọkùnrin torí ọkọ ah. tèmi orí kò lè gbà kẹ́mi orí rúnrin èmi kò lè fi lọ. Ah. wàhálà mo mo káre gan nígbùdó gan mo mo fẹ́ tẹ́ ká ṣẹ̀ gan gan àwọn mi sàn pé ní sùúrù ní sùúrù fi wọ́n lẹ̀ ní sùúrù. ọlọ́kùnrin bá káre obì ò lè bá dán dáradára o. mo mo mo fẹ́ pè yín mo fọlọ́run bú pé kí n ti ẹ̀ pè lọ́rọ̀ lọ́rọ̀ yẹn. ẹ gbọ́ mi sà ẹ gbọ́ mi ṣé wọ́n wà nítòsí yín. ṣé wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ mọ ẹ mọ ẹ wo ó wà nítòsí. ẹ ẹyin tẹ́ ẹ ṣe rè é mọ wulẹ̀ gbé fóònù fún wọn ẹyin rédíò yín ó kè dáadáa ẹja fún wọn mọ ẹjẹ wọn lu ọkùnrin téèyàn bá ta àbọkọ àbí ẹjẹ ẹyin òkè ẹyin òkè ni máa sọ fọpọlọpọ tí bá ń gbé tó ìtọ́ bá ń pè wá fáwọn ẹsẹ̀. ọ̀dọ̀ wọ́ọ̀rì àmúlélẹ̀. ẹyin ṣé ẹ ti yín òkè. wọ́n ti yín. hello wọ́n ti yín wọ́n ti yín ọ̀dà kò burú gbogbo obìnrin tí bá ń rìnrìn àfojúdi láti kéré ọkọ̀ nínú ilé ìwà mọ̀nàmọ́ná ni o ìwà rádaràdarà dáńsì ni torí ẹ má jẹ́ àgbàgbé wípé bá a ṣe níwọ̀n lọ́kọ bá a bá wa tún lọ bí ọmọ tó jẹ́ ọmọkùnrin gbogbo tẹ̀yẹ̀ bá ṣe fún ọkọ rẹ̀ ọmọ rẹ̀ ọ̀kẹsàn rẹ̀ bẹ́ẹ̀ ni love kama ni èpè kọ́ wọ alábíàmì ìṣépè ẹ̀yin tá a bá ní gbà kí ìyàwó ọmọ ó ṣe fún ọmọ wa ọkùnrin ẹ má jẹ́ ṣe fún àwọn ọkọ wa ń tá a bá ní gbà kí ìyàwó ọmọ ó ṣe fún àwa gangan gangan ẹ má jẹ́ aṣẹ́ fáwọn ìyá ọkọ wa tàbí àwọn òbí ọkọ wa obìnrin tó o bá lọ ọ̀n tọmọ lọ́wọ́ kọ́ ọmọ tọmọ lọ́wọ́ gan ọ gbàṣẹ kó o tó rìnrìn àjò lọ́dọ̀ ọkọ rẹ ni mo fẹ́ lọ wo màmá mi o ẹni jọ lọ ẹ sì jọ padà torí pé òbí rẹ ó ti dòbí ọkọ rẹ òbí ọkọ rẹ ó ti dòbí tiẹ̀ náà nítorí ìdí èyí àwa ń lọ ibì kan à ń gbọ́ ọmọ ọmọ lọ ọmọ sọ kankan tó wọ̀ lọ́wọ́ ọmọ sọ tọ́mọ kì í ṣe pé àtijọ́ ọmọ àtiwọ́ àtọkọ rẹ pé ń lọ bí àwọn òbí mi wo ń lọ bí ìjọ méje o tó sì ti mọ̀ pé kì í ṣe gbogbo gbà gbogbo gbà ọwọ́ á lọ ilẹ̀ sú òní lédè o mọ̀mọ́ rẹ ìrìn mọ́nàmọ́ná ìrìn rádaràdá ni gbogbo ẹ̀yin obìnrin èmi ò ní gbarú ẹ̀ fún yín torí pé bá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn lọ ìdílé ò lè tòrò ẹwọ́rú ń tọmọkùnrin ìwí nìsín ńgbọ̀ bá yá yọ ọmọ fọ̀rọ̀ lọ yọ ọmọ sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ níbi iṣẹ́ àwọn òbí àwọn ẹbí wọ́n mọ̀ wá sọ fún pé kórìn báyìí kórìn báyìí wọ́n sì ní bógiri ọ̀bá lanu aláǹgbá ìwọ̀bẹ̀ wa bá sọdún tẹ́ ẹ bá fẹ́ kọ́mọ yín ọwọ́ faramọ́ yín ọwọ́ ọkọ rẹ̀ lẹ́ẹ̀tì gbàṣẹ́ ọwọ́ ọkọ rẹ̀ lẹ́ẹ̀tì kò sì yọ jásìkò ọdún gan ọkọ gan lẹ́ẹ̀ pé mo fẹ́ rí yín o ẹgbọ́n àmọ́ wa kí mi o òní ọ̀wà sọ fún ìyàwó rẹ̀ pé ọ̀dà bíi ìpọ́kàn àwọn ọmọ ń fa grandma nìyẹn ọ̀dà bíi ìpọ́kàn àwọn ọmọ ń fa grandpa nìyẹn já lọ bẹ̀ wọ́n wò bí wọn bá sì wá lọ fúnra ní ọsàn wípé jẹ́ mi ọmọ lọ ìwọ bá wọn ṣeré dọ̀la ọwọ́ ọkọ ní ẹ̀yìn ṣe sùúrù torí wọn ló gbé sẹ́lẹ̀ mi lọ́wọ́ ọwọ́ ọkọ ló yẹ kí ẹbí ìyàwó òbí ìyàwó ti máa gbàṣẹ tẹ bá ní kankan tẹ fẹ́ bọ́mọ yín sọ torí pé ẹ̀yin gangan ẹ̀ ní gba kí wọ́n ṣerú ẹ̀ fọmọ yín ọkùnrin ẹ̀ ńlẹ́ o ẹ̀ ńlẹ́ kúnlé. ẹ gbọ́ ṣé ká ní ọkọ náà jẹ́ ọlọ́dún Mhm. èwo la bùrọ̀ lọ mọ́ sọdún lọ́dọ̀ àwọn òbí. n tí mò ń wá ọ̀rọ̀ tí mò ń sọ tó ní dúró náà nìyẹn tọkọ bá jẹ́ ọlọ́dún ilé ọkọ èèyàn lè yóò ti sọdún tẹ́yìn bá fàgbò fẹ́gún kó jókun ẹ̀ sílẹ̀ ni wọ́n ní bá ọmọdé bá tó lọ́kọ́ ilọ́kọ́ tó bá tó ládàá iládàá ẹ ti sínre ilé ọkọ bó bá tiẹ̀ wá jẹ́ wípé ẹ fẹ́ wọn wá kíyìn lẹ́yìn ọdún atọ́kọ àtìyàwó àtàn ọmọ sí ni hmm. atọ́kọ àtìyàwó àtàn ọmọ ni. ẹ wo ọrùn arákùnrin tó pè tán èmi ò ní fẹ́ sọ nǹkan kan kó mọ́ ìgbà pé mò ń gbé lẹ́yìn ọkọ yín ni bó ṣe rí. bó ṣe rí gan gẹ́lẹ́ nu ńlá bí aṣọ ẹ tún pè mí bàbá ṣe pé àtìyàwó yín yẹn kí wọ́n á yín lálejò àwa rìnrìn àjò kò èdè á wà á jẹ́ wọ́n mọ̀ ti ṣeré ti fi rí ṣe rí ní. ọ̀rọ̀ ti fẹ́ di gbasgbos lórí Facebook torí pé ẹni tó kọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ní even àwọn gan ọmọbìnrin ẹyọ kan dondo làwọn bí pé ẹni tí yóò bá sì fẹ́ àwọn <laughs> yóò fẹ́ àwọn ọmọ ni ẹnìkan wá dá wọn lóhùn pé òun gbàdúrà kó jẹ́ pé irú wọn gan ni ò ọ̀rọ̀ mi dorí ò dorí o ó dorí ọkọ pẹ̀lú ìyàwó rẹ̀ o. zero eight zero three two three two ten fifty ah, ah, nine ah, zero eight zero seven seven seven seven ten fifty nine ẹja yẹ̀ wò hmm. èèyàn kan àbí méjì sí kó tó di wípé àmọ̀ ṣẹ́rí wálé fún ti àárọ̀ yìí orí Facebook wa ó kún bàbí mẹ́sẹ̀gì pọ̀ ń bẹ gan ẹ̀ ló ẹ̀ káàárọ̀ hello. hello ẹ jọ màá fẹ́ tẹ fi nọ́mbà yín síta kí lè sọ àwọn ọmọ yẹn kó lè yé yín dáadáa. ká fi nọ́mbà yín ta bò. ṣé bọ̀dá tí ìyàwó wọn lọ ilé ọdún ni. ẹ nọ́mbà yín bóyá gẹ́gẹ́ báyìí sí ìbá kí lè. ẹ ìgbẹ́tò ìtẹ́lẹ̀ nù nọ́mbà orí àtọrùn ó ti di táwọn èèyàn kan kíra mọ̀ á fi ta ẹ̀yẹ sáàmù kú òtá ìkú. ẹ ló ẹ káàárọ̀. bóyá òbèrè nǹkan lọ́wọ́ wọn wọn ò ní fún wọn wá ya ayọ̀ pọ̀rọ̀ máa fowó ta tẹ́tẹ́ máa ṣe gbogbo ẹ̀ kò sí bùkátà tán fẹ́ gbọ́ nílé owó ìyàwó wọn á fi gbé rí pé ó ti bí ọlọ́mọ kan àwọn ọlọ́mọ kan ti ń tọ́jú ọmọ wọn kí ni kírú obìnrin bẹ́ẹ̀ kò ṣe. ìyá wa bí a kẹ bá wa tó kó láti lẹ ẹ bá wa tó kó láti lẹ torí àárín méjì torí mo rò pé gbà tẹ rò pé ẹ ti wọlé ẹ tí ì bọ́ sórí àpapọ̀ àárín méjì láti ń gbọ́ yín ẹ̀yin rédíò sinimá ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wàá lẹ̀ o. ẹ bá wa yín ilẹ̀ yín ilẹ̀. ẹ̀yin ilẹ̀. kílẹ̀ wúmà. ọ̀dà ẹ tún wa tẹ̀lé àgọ́dì hello ẹ tún wa pè. hello ẹ mà káàárọ̀ ẹ kú ètò ètò rẹ orí àwa rè mi ò fẹ́ dárúkọ ra mi mi ò fẹ́ dárúkọ ra ìlú wo lẹ ti ń pè yìí. Germany ni mo ti ń pè. ok sir à ń gbọ́ yín sir. ṣé rí nǹkan tẹ́ ẹ sọ yìí ó hmm. ṣẹlẹ̀ sí mi ti ká mi. yes sir àdúrà tí kí gbogbo àwọn ọkùnrin àti obìnrin ká máa gbà ní wípé kọ́lọ́run fún wa ní àná rẹ̀ ní. Hmm. ìyàwó tèmi fẹ́ tó bá gbá mi létí lójú ìyá mi ìyá èmi nìkan ni ìyá mi bí lọ́kùnrin o hmm. èmi nìkan ni ìyá mi bí ní ọkùnrin. Hmm, ṣé ìyàwó yín nìkan náà ni àbí ló bẹ inú wọn kì í ṣòun nìkan ni wọ́n bí lóbìnrin màmá ẹ̀ bí ọmọ tó pọ̀ hmm. tó bá gbá mi létí tí n bá fẹ́ gbá tèmi padà ìyá mi á ní tí n bá dánwò òun á kú sí mi lọ́rùn ìyá mi á ní tí mo bá dánwò òun máa kú sí mi lọ́rùn hmm. mi gbọ́dọ̀ fọwọ́ mi kàn wọ́n hmm. á ní mo ti rókò okun lẹ̀ kí n tó gbìn pàṣẹ lẹ́yìn eléyìí mo wá ronú mo ní láti lọ dọ́gbọ́n fẹ́ olùmíì ẹlòmíì tí mo lọ fẹ́ tí mo fún lóyún níta mo lọ mú bá ìyá mi ìyá mi jẹ́ kó yé mi pé òun ò ní lè gbá o obìnrin yẹn e, èmi àti òun àti ìyá mi a máa lọ bá ìyàwó mi tó ń gbá mi létí a wá ṣàlàyé fún ìyàwó mi tó ń gbá mi létí pé òun ti lóyún fún mi o tí ìyàwó mi tó ń gbá mi létí yẹn bá ti gbà lòun tó gbà bẹ́ẹ̀ ni. àmọ́ tí wọn ò bá ti gbà on your own lẹ́wà ọmọ yẹn bínú lọ yọ oyún yẹn dànù ni. ọlọ́run jẹ́ ká ní àánú rẹ̀ atọ́kùnrin àtobìnrin tó ń gbọ́ prógámù yìí hmm. àdúrà tí ká gbà ni pé ọlọ́run fún mi ní àánú rẹ̀ ní hmm. téèyàn bá jáde nílé rẹ̀ wọ́n máa parapọ̀ wọ́n á di ọ̀kan ṣoṣo ni ọ̀n hmm. gbè fún mi nìkan ni mo bí ojú kan ẹ̀pà ojú kan èrè tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìgbéyàwó ara kan ó ti di ara kan nígbà tí wọ́n bá ti di tọkọtaya hmm. ẹbí méjèèjì wọ́n ti parapọ̀ wọ́n ti di ọ̀kan ṣoṣo hmm. kò sí nǹkan tó ń dídú kan ẹ̀pọ̀ ojú èrè ìbàyè jẹ́ pátápátá ni àti èdè àgọ̀. Hmm. ẹ ṣeun sá àti fakọ mọ òkè lọyọ ẹ ṣe àdúpẹ́sà láti jamani bó tiẹ̀ jẹ́ pé àwa ti mọ̀ yín àwa mọ̀ yín bẹ́ẹ̀ yín ọ̀dà akọ yín bẹ́ẹ̀ ṣe náà ẹ mọ̀ jẹ́ àdá yín yes ẹni tí ó kọ mẹ́sẹ̀gì ọmọ àwọn obìnrin ẹyọ dondo ní lọ́wọ́ àwọn pé bí ọba lọ́kọ àwọn ọjọ́ fi ọkọ yẹn <laughs> wọ́n wá sọ ìdí ṣé pé bí ọba nídìí obìnrin ìjẹkúmọ́lú hmm. wọ́n ní gbogbo ìlànà pé <laughs> èbó ni wọ́n fi kọ́ wọ́n ní àwọn gbọ́dọ̀ wà fully involved okay. nínú courtship ọmọbìnrin àwọn hmm. wọ́n ní káwọn ò fi mọ irú ẹni tó gangan wọ́n ní sẹ́yìn pé hmm. lásìkò yìí wọ́n ní single mom. Mm wọ́n ní wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ni mm, wọ́n ní mm. level of understanding ó sì yàtọ̀ single mother mm. single father ok single father náà pọ̀ arákùnrin tọ́gbọ́rọ̀ rẹ̀ wà láàrin ọ̀sẹ̀ ṣé eh, eh, ọ̀nà tọ́gbà di. ọ̀dà mo ti gbé ẹja kúrò lórí rẹ̀. ó sọ pé kẹ́ni. yomide ọjọ́ ti lọ àsìkò ti kó wa ń papá mọ́ra láìsí tàbí ṣùgbọ́n bá a bá rí nínú ẹni tó jẹ́ pé wọ́n ti yàn ẹni tó lọ́run sì kádàrà pé kí wọ́n fẹ́ ojú kan ẹ̀pà ojú kan èrè ni bóyá níyàwó ni o àbí ní ọkọ ni o ẹ fi sùúrù tọ́pọ̀ ẹ fi kún ọ̀rọ̀ yín o. tàbí ẹni tó bá sì jẹ́ wípé ọmọ tí yìí tí yàn ṣùgbọ́n kíkẹ́ labí ni kíkẹ́ lọ́mọ ni kò sọ́mọ tí ò ń ṣe kíkẹ́ lọ́mọ gbogbo ọmọ tá a bí kíkẹ́ lọ́mọ. àbí. ẹ dákun ẹ jẹ́ ajẹ́fà gbòfẹ́gún kájokun ẹ̀lẹ́ kákàn tọ́ wọn sọ́nà ni báyìí láàrin báyìí là báyìí ni o ṣe irú èèyàn báyìí ni o ṣe ká tí wọn létí ni tó bá ti di pé wọ́n yàn ẹ jẹ́ àtúwọ́ ká sọkọ ọmọ wa di ọmọ wa ká sì sọ aya ọmọ wa di ọmọ wa. bó bá wá jẹ́ pé ẹ̀yin gangan ẹ̀yin tẹ̀ ń gbọ́ wáyé ẹ̀yin wá jẹ́ ojú kan ẹ̀pà <laughs> ojú kan èrè bóyá ọkùnrin ni yín ni o bóyá obìnrin ni yín o ẹ̀yin náà rò ó dáadáa ń ah. pé ìbáṣe ọmọ yín hmm. ló bá jẹ́ ọkọ àbí ìyàwó ni ntẹ́ ẹ̀ bá lè gbà. ẹ má fi lọ ẹ má fi lọ ẹlòmíì ẹ má fi lọ ẹlòmíì ẹ hmm. ṣe pẹ̀lẹ́ ẹ ṣe sùúrù ẹ lo dáúlà jẹ́jẹ́ hmm. ẹ̀yìn tí anita amúwa fún yín láàárọ̀ yìí. mo tiẹ̀ níyà kan ní ó ti pẹ́pẹ́pẹ́ nílé wa ni kò tiẹ̀ sí nílé tiwa nílé bàbá tèmi nílé bàbá mi ń yo nílé bàbá tèmi hmm. sórí ìyá yẹn ọlọ́run sóore wọ̀ntìwọ̀ntì ọmọ fún wọn hmm. ìsọwọ́ bá ọmọ kan ṣoṣo yẹn wí ara ọ̀tá ọlọ́mọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́gbẹ̀ẹ́ wọn pé yáa ṣe àlùmọ̀ ipa ara ní fara o a ní ń bí ọ̀bá yẹn pé kọ́ padà bí títí ń bọ̀ a ní wọn lè kí ọlá kẹ́rà torí ọjọ́ iwájú rẹ̀ torí ọjọ́ wa wọ́n fẹ́ kó ní láárí wọ́n fẹ́ kó ní ẹ̀kọ́ pàṣẹ ń wí àǹtí yẹn yàn ó sì yanjú Mm, torí pé ya àwọn òwò wọn ní wo ọmọ kan ẹ̀kọ́ yẹn wọ́n fẹ́ kọ́ lákọ̀ pé pérépéré ó kọ́ pé pérépéré ni. Mm, kọ́mọ mm. kọ́ láàbọ̀. Ah. ọjọ́ ti lu ẹja máa fẹ́lẹ́ iṣẹ́ lọ láàárọ̀ oníyàn ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ fìfẹ́ bá wa jẹ́ gbogbo yín pátápátá ńlá kí wípé ẹ ṣeun púpọ̀ ẹ mọ̀ kó àìbínú fún tòní etí gbogbo tí ó gbọ́ wa àti gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí gbogbo yín náà lákì o mm. ilé tí yín náà ò ní dàrú àárín ẹ̀yin àtolólùfẹ́ yín kò ní dàrú ọ̀dẹ yín ò ní dàrú pẹ̀lú gbogbo bó ṣe ń jẹ́ ti ọlọ́run gbogbo òdílé tó bá wá ń fi dùgbẹ̀dùgbẹ̀ lójú àgbà mi lónìí ọlọ́run ọba mi òkè tó jẹ́ wípé òun náà ni atukọ̀ tó máa ń bá ní tukọ̀ dílé téèyàn fi máa já sí èbúté ògùn á bá gbogbo wa á bá wa tukọ̀ dílé wa bẹ́ẹ̀ náà bá ní nǹkan kan àbí méjì láti sọ so ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹbí ni o ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá ọ̀rẹ́ sọ ọ̀rẹ́ tí ẹ fẹ́ bá ẹbí sọ tí ẹ fẹ́ fi lọ ará tàbí ojúlùmọ̀ mm. torí kí wọ́n má bàa fi ń ṣe yẹ̀yẹ́ torí pé ti mọ̀ pé wọn ò ní mọ̀ràn gidi. wọ́n bá àbú bẹntiró sí tí ọ̀yẹ́ ó gbiná yá gbàrà mura torí pé ti mọ̀ pé wọn ò ní mọ̀ràn gidi tí wọ́n lè gbà yín wọ́n kàn yọ yín ni ẹ ṣe bá wa sọ lórí ètò múlẹ́rọ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ òfin tó ń ti lànà ètò yìí kò fàyè bá ká dáa kọ́ ààbò àṣírí ni àní dákọ̀ àdúgbò àní dákọ̀ yín gbogbo tá a fi lè ṣàpẹrẹ ṣàpèjúwe gbogbo ẹ̀ la yàgò fún. gẹ́gẹ́ bí orí ṣe wí lórí ètò múlẹ́rọ́ gbogbo ohun tí ò yẹ kí wọ́n fi mọ̀ pẹ́yìn ni òun náà ni àwa ò fi láàpẹ́lẹ̀ àyọkúrò àti àfikún tó bá lẹ̀ jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n tí ó dá sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń wí ẹ̀rí pé gbogbo àwọn tí wọ́n máa ń dá sọ̀rọ̀ tí wọ́n máa ń ẹbí lórí ètò múlẹ́rọ́ ẹ̀rí pé kì í ṣe pé wọ́n mọ̀kọ tàbí wọ́n mọ̀ ní tinútinú ọkàn wọn òótọ́ ọ̀rọ̀ òdòkun wọn ni wọ́n máa ń sọ láti lè bá a jẹ́ kí ẹni tó bá wà nínú tí ọkọ̀ gbéyàwó rẹ̀ ń fi dùgbẹ̀dùgbẹ̀ yẹn kó lè bá a já náà kó má bàa yí dànù sínú agbami odò bàbá ṣe pé ẹbí ọkọ lẹ bá fọ̀rọ̀ lọ yóò fún yín mọ̀nà tí ó sì yín lọ́nà bàbá ṣe pé bí ìyàwó ni yóò fún yín mọ̀nà tí ó dẹbi rú ṣùgbọ́n àwọn tí ọmọ létí ọmọ náà yín gbogbo ń yẹ kán sọ fún yín ni wọ́n sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe wá rí kílẹ̀ yín náà bò mọ́ra kílẹ̀ bò má bí aṣọ kí ni tí ń kó ẹ̀yin náà láyà sókè tọ́jẹ́ pé ọkọ̀ ìdílé yẹn ọwọ́ à ń fi dùgbẹ̀dùgbẹ̀ ẹ mọ̀ bọ̀ lórí ètò òmùlérò torí pé ètò gbogbo ẹbí ni tó ẹ fẹ́ pe orí ẹ ti ń béèrè nọ́mbà ẹ ti fẹ́ pe ọrùn ẹ sì ń béèrè nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí tẹ́ẹ̀ fi bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tàbí tẹ́ẹ̀ fi pè wá táà fún yín lákòókò Monday àti ọjọ́ Wednesday lọ́sàn-án méjì àbọ̀ méjì àbọ̀ lẹ́lẹ́ wá rí wa lọ́sàn-án Monday àti Wednesday tẹ́yìn náà sọ ti ẹ̀ bá ń là kọjá fún wa àwa kọ́ Ọlọ́run ọba àtàwọn èèyàn tọ́lọ̀ ń gbé kalẹ̀ láti mọ ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ ètò yìí ni kò sì ní í bàjẹ́ láéláé ojú òpó tèmi ọrùn tẹ́ẹ̀ fi pè mí tẹ́ẹ̀ bá ní tẹ́ẹ̀ fẹ́ bá mi sọ lábẹ́ aṣọ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five lẹ́ẹ̀fì pé ọrùn láti dá sí ètò múlẹ́rọ. ojú òpó tó lu já ọ̀dọ̀ tèmi zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen òun lẹ́fẹ̀ káàdì rẹ̀ ńlẹ̀ ẹjẹ́ a máa fi lè ṣe lọ láàárọ̀ ìbá bá lọ lọ́sẹ̀ àtúnpadà wa tó bá di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run títí ọjọ́ mẹ́jọ táwọn pàdé waheed akintayo ló kọ́ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà mú ìwà akínsọjí àpẹ́à oṣùgbà wàtólú àti jíde wọn bẹ̀ lẹ́nu lòrò adékọ̀ǹgà òun ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà lápá bí àti lókè ọ̀hún gbogbo yín pátápátá òun làkílà ìdẹ́nìkan sí o wípé ẹ ṣeun ṣeun láàárọ̀ ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ ẹ̀ lẹ́mbẹ̀ẹ́ ó di lábọ̀. ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùà ní ká pàdé lákọ̀tún ṣùgbọ́n aládùúgbò yóò ti ìdọ́là bá méje akọ́tún ròyìn ajá àbálẹ̀ ń bọ̀ ní kẹlẹ́wú Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ lórúkọ tèmi. mo tọ́lá ní àbísọ̀lá o. ṣe mọ sàárè ọmọ bàbá bá mi ṣe ẹ̀mí mímọ́ ọmọ lérí rẹ̀ ṣẹ lórí ọ̀hún. gbóná tíná bá rómi àpárẹ̀ omi nọkọ̀ iná ọ̀nà kò ní dí mọ́jà kó máa ra ìtàkùn kan kò gbọ́dọ̀ dẹ́rìn dúró ojú ìkíni sóò Fresh FM nìbàdàn làwà. baálé mi nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. bẹ́ẹ̀ni o bàbá junior ọ̀rẹ́ mi náà sọ fún mi ó ní kò dáa kí obìnrin bímọ léraléra ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn ó sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètò sọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu. àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ Nigeria àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba Denmark. Hey dad. Abike, who is this? Dad, meet T-Body. T-Body, meet my dad. Uh, I'll be back. Could I sit down, young man? What do you do? Uh, I'm into... Female anatomy, Abi? No, sir. Fitness and wellness. Uh. What are your plans for my daughter? Uh, sir, trust her. Dad, T is my instructor. Trust issues can make you suspect anything. But when it comes to calls, Airtel Smart Talk puts your mind at ease. So free your mind. Enjoy a flat rate of 11 kobo per second to call all networks. Plus, 7 naira access fee on first call of the day. Dial star 315 hash to join. Uh, instructor, Abi, oh yeah, show me your license. Dad! Airtel, the smartphone oh. network. Charles! Yes, mommy! Go and bring two sachets of hyper bleach for me. Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can't see any germs here. <laughs> they are so tiny you can't see them, but they are there. And that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà.